kódà ọba àná ọba ìní ọba ọ̀la ọba títí ayérayé ṣèbóun lọ́ba tó ti ń bẹ kí bẹbẹ kó tó máa bẹ òun náà sún ni ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ ṣèbí kábíà ò sí òjìjí bìrì náà lọ́ba tí yóò tún sì tún máa bẹ nígbà tí bẹbẹ wà ní símọ́ mo mà dúpẹ́ lọ́wọ́ olúwa elédùmarè tọ́ka kà yẹ tọ́ka kà mí kún tó tún kà mí kún ẹni tí ó ń bẹ nínú ọjọ́ ìní ọba àrí ìró àlá ọba ọlọ́wọ́ kábíkábí ọba tó ṣe pé kò lẹ́bí kò lára kò lọ́bàkan kò lẹ́ni à ń fẹjọ́ ẹ̀sùn kábíà ò mà sí olúwa ọba elédùmarè mo kúkú ti máa ń sọ nínú ètò mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí wípé àbámudá lásán lọmọ ẹ̀dá ádámọ̀ ní Èdùmàrè lónìí kó rí bẹ́ẹ̀ ṣèbáwa náà rèé ta sọ ní ìdá yìí ọjọ́ mẹ́jọ wípé à ń lọ à ń bọ̀ nínú bá ṣe sọ pé à ń lọ à ń bọ̀ lọ́jọ́ tòní mélòó mélòó òjò tó rọ̀ tí ilẹ̀ ti fi fàmú ṣé ìwà wa ló dáa tó bẹ́ẹ̀ ni ẹnu ọpẹ́ la ní ni. ni iṣẹ́ rẹ̀ la mọ̀ ọ́ wù fún olúwa elédùmarè tó fi dá wa sí dọjọ́ ìní tó bá wá rí bẹ́ẹ̀ ta ni ọpẹ́ yẹ bí kì í ṣe olúwa ọlọ́run elédùmarè. tọ́ ẹ kú ilé òun là á kára ilé ẹ káàbọ̀ òun là ń kérò ọ̀nà mo tún ti dé sórí ètò mi èmi ọmọ yín náà ní ọlá Federal tí orúkọ rẹ̀ ò pé méjì bákan náà mi ò lè ṣe kí n má kíra mi torí wípé kú iṣẹ́ ló máa ń mórí oníṣẹ́ yá bákan náà tó bá kira rẹ orí rẹ á wú kí ènìyàn tó kì ẹ ọba ní mínímọ̀dé èmi lọ́mọ asùbọ́rọ̀ ọmọ korowa ọmọ tagbáta ọmọ lẹ́kọ́ lẹ́rù lọ́ba ṣèbẹ́mi lọ́mọ oníbo kìtìpá ọmọ oníbo kìtìpá lọ́ba àkíbò májàkọ korowa ló ń kó wọn lẹ́rú lọ ṣèbẹ́mi lọ́mọ yúnwẹ́ ọmọ yùnwẹ́ ẹni lẹ́ni lọ́ba amọ̀rìn ọ̀bà rìn èrò tí ò lẹ́ni lọ́ba korowa ló ń kóró wọn lọ ẹ jẹ́ kí n kíra mi kí n dáni dúró níbí torí mi ò fẹ́ mú ọjọ́ solókùn kò tiẹ̀ sí ẹni tó tó ọjọ́ mú solókùn ṣùgbọ́n àkókò péréte la ní lórí ètò yìí láti lò torí wípé iṣẹ́ pọ̀ níwájú fún wa nílẹ̀ Yorùbá láti ṣe ẹ̀ńtọ́lọ́run pè òun lọ́lọ́run yàn ẹ̀ńtọ́lọ́run yàn òun lọ́lọ́run ṣe lógo nídìí èyí mò ń gbóṣùbà fún bàbá mi ẹni tọ́lọ́ ń pè ẹni tọ́lọ́ ń ràn ẹni tọ́lọ́ ń ràn sí ilẹ̀ Yorùbá ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà jagunjagun tí ò ṣeé fi ọba mú ìṣẹ̀kẹ̀rẹ̀ tí ò ṣeé fi ọ̀pá lù ta lẹni tí mò ń perí ẹ̀ ta ni akọni tí mò ń perí ẹ̀ ta lẹni tí mò ń perí ẹ̀ ta lèèyàn tí mò ń dárúkọ ẹ̀ bí kì í ṣe bàbá mi Ìbà Abíọ́dún Ìgè Gani Adams. lóògùn ọ̀fẹ́ o tí wọ́n jẹ́ ààrẹ ọ̀nà kàkàǹfò gbogbo ilẹ̀ yorùbá pátápátá ní tilé toko tá a bá porí akọni àáfídà lálẹ́ gàràgà ìbà abiodun gèèjà ní adams akọni ni ọkùnrin ogun ni ọkùnrin tó tó fi iṣẹ́ ogun rán ni kábíyà òsì bàbá bàbá kò ní sún yín kò ní rẹ̀ yín agara ò ní dá yín àwọn tó ní ilé ayé ò ní kọ̀dí àìmọ́ ṣe sí yín ohun yín ti ń dùn létí ọmọ aráyé àìní dùn mọ́ ọba mi òkè elédùà ọba Èdùmàrè ò ní jẹ́ kó jẹ́ tiyín bàbá ẹgbẹ́ ti yín sílẹ̀ ẹgbẹ́ ti Yorùbá rù ẹ̀ ń sọ pé bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú òun lẹ̀ ń wá olúwa elédùmarè tó rán yín níṣẹ́ tó tì yín lẹ́yìn ọlọ́run elédùmarè kò ní padà lẹ́yìn yín ajíbọ́lá ọmọ ayé mo kí ẹ káàbọ̀ sórí ètò máa bá mi pín káàkiri gbogbo platform kẹ máa bá mi share kẹ máa bá mi like kẹ máa bá mi comment gbogbo yín ni mo kí pé ojú tẹ fi ń wò mí kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi kò ní di olúwa elédùmarè ọba tó ní àná tó ní èní tó ní ọ̀la tó ní ọjọ́ gbogbo títí ayérayé kò ní kọjá àìmọ́ ṣe sí wa ẹ ti mọ̀ mí lánàá kó tó di èní wípé mi ní bá yín he èrà tí kò lọ́mọ nínú mi ò ní lọ púpọ̀ ẹ jẹ́ kí n ṣàdúrà fáwọn ẹgbẹ́ kan ẹgbẹ́ kan tí wọ́n kóra wọn jọ lókè òkun tí wọ́n sọ pé ilẹ̀ Yorùbá kò ní dàrú tí wọ́n fohùn ṣe ọ̀kan tó fìmọ̀ ṣọ̀kan tí à ń pè ní Yorùbá One Voice gbogbo yín pátápátá ni mo kí wípé ẹ̀ní tilé ròkú jáde ẹ̀dẹ̀ ní ti òde ròkú wọlé ọdún lọ sópin ọdún tó ń lọ sópin yìí lágbára pẹ̀lú ògo Ọlọ́run ò fi èmi àti ẹ̀yin ṣe àwátì tọmọtọmọ tayataya tẹbí tará tojúlùmọ̀ ẹni ọjọ́ ajé ajé ògúngúlùsọ onísọ bòjìn òbomi òṣùrù kó fi wẹmọ ajé ògúngúlùsọ yẹ tó bá délẹ̀ tán àdì tútù mo kí gbogbo wa. ẹ mà káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ètò torí mo kúkú ti sọ pé ẹ kú ilé báyìí òun là ń kára lé ẹ káàbọ̀ òun là ń kérò ọ̀nà tẹ́yìn èèyàn tẹ́ bá ń bá mi ká lọ ẹ máa wo àkọlé ètò tèmí àkọlé ètò tèmí mà ní agbára mò ń kí gbogbo ọmọ ẹgbẹ́ OPC Ìbà Abíọ́dún ní Adams pátápátá láti ilẹ̀ Yorùbá lọ dé òkè òkun wípé a kú ìpalẹ̀mọ́ wọ́n ti kúrò nípalẹ̀mọ́ a kú ọdún ẹlẹ́gbára ọdún bàbá láàlú ògiri òkú ń jẹ́ pa èṣù tó sùn tó fọ̀gọ̀ sùn èṣù tó jí òjì òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹlẹ́kún mi King White mo kí ẹ àwọn tó nílé ayé ò ní gbohùn lẹ́nu ẹ agara ò ní dá ẹ̀wọ̀n ò ní fi ẹ́ dá ibà Abíọ́dún Gani Adams lójú àríbẹ̀ àṣẹbẹ̀ tọ́ èsù láàánú ògiri òkò ni mò ń kí lọ́wọ́ ní King White wọlé sórí ètò ẹbọra tí ń jẹ́ látọ̀ pa òbẹ́lẹ́kún sunkún kẹrù ó bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ń sẹ̀yẹ̀ òbóní mi ń sunmi kẹrù ó boní mi òní mi ń sunmi láàárọ̀ yìí ẹbọra ń ṣùfún mò ń béèrè ìbéèrè wípé kí ló ń jẹ ẹlẹ́gbára nílẹ̀ yorùbá òrìṣà tá à ń pè ní ẹlẹ́gbára òrìṣà tó ní agbára ni tó bá dàbí bẹ́ẹ̀ ẹ bá mi gbọ́. èṣù ló ṣòro ẹ e. èṣù ló ṣòro wa onílé oríta èṣù ló ṣòro ẹ e. ló ṣòro ẹ e. èṣù ló ṣòro wa onílé oríta ìṣòro ṣòro ìṣìlẹ̀ Yorùbá máa fúnni lówó a máa fúnni lọ́mọ a máa fi ní sípò gidi tó dáa èṣùlẹ̀ Yorùbá ò kí ń ṣèkà kò kí ń ṣe bí ire lèṣù Yorùbá ń ṣe onílé orí ìta ìṣòro e. ṣòro èṣù e. ló ṣòro èṣù ló ṣòro wa onílé oríta èṣù ló ṣòro ee ó tún ti sẹ̀ olókun festival foundation pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ẹlẹ́gbára festival twenty twenty two tó máa ń wáyé lọ́dọọdún aná ẹlẹ́gbára festival tọdún twenty twenty two rèé o. níbi tí gómìnà àtàwọn balaye nílẹ̀ yorùbá àtàwọn lóyèlóyè tó fi mọ́ àwọn ọ̀tọ̀lúùlú ti máa péjú pésẹ̀ lọ́jọ́ náà special guest of honour his excellence babájídé sanwó-olú gómìnà ìpínlẹ̀ èkó chief promoter Ìbà Gani Abiodun Ige Adams ààrẹ ọ̀nà kankanfò gbogbo ilẹ̀ Yorùbá chief promoter Olókun festival foundation national coordinator OPC worldwide convener Oòduà progressive union OPU lára àwọn balayé ọjọ́ náà rèé o royal host his royal majesty ọba Babátúndé Nazeer Lawal Aríwájọyè Akínlọ́wọ̀ wa ọba of Ṣàṣà kingdom royal father of the day his royal majesty. Ọba Samuel Adusa, Ọ̀rọ̀jà Onímẹ̀rọ of Maryland, His Royal Majesty, Ọba Olúṣẹ́gun Àjàsá, Ọba Onígbòǹgbò land, His Royal Majesty, Ọba Saheed Akeem Agbaosi, Ewé Ọbàjà, Ọba Àgùdá Ọgbà Ìkẹjà, Àrólé Òṣìlẹ̀, Dòsùmù, Egundupẹ́, Olú of Ìpájà land, His Royal Majesty of àtúnṣe gbadébọ̀ gbàdàmọ́sí onígando of igando. his royal majesty ọba nojim abidemi ọba kẹsàn-án His Royal Majesty Ọba Lawa Jamiu Ọba of Onishangisha His Royal Majesty Ọba Ambali Akeem Agbedeyi Ọba of Orílẹ̀ His Royal Majesty Ọba Ajani Kọ́láwọlé Dúndúpẹ́ Olúọ̀fìn His Royal Majesty Ọba Akíbùrọ̀ O Adébọ̀wálé Ọba Orísunbárẹ́là ayẹyẹ lẹ́gbára festival twenty twenty two ó máa wáyé lọ́jọ́ Tuesday December 6. 2022. twenty two ní ṣàṣà bus stop àlímọ̀ṣọ́ lókù gọ́ọ̀mẹ̀ntì nídẹ́gbẹ́ aago méjìlá ọ̀sán láyẹyẹ máa bẹ̀rẹ̀. host coordinator ọ̀túnba adéwálé kazeem hamzat irúmọlẹ̀ coordinator àlímọ̀ṣọ́ general. chief host honourable jelili sulaiman executive chairman àlímọ̀ṣọ́ lcda olórin ọjọ́ náà ni alhaji sulaiman alao malaika adékúnlé mandiba ọ̀fújì ló máa dàlúbọ̀lẹ̀ lọ́jọ́ náà ayẹyẹ ẹlẹ́gbára festival twenty twenty two ó máa ńlá òdò gan ni mọ́sálá ìwà o. èṣù ló ṣòro e èṣù ló ṣòro wa onílé orí ìta èṣù ló ṣòro e. Ah, ẹ káàbọ̀ èṣù ló máa ṣòro láàlú ògiri òkò ẹ bọ̀rọ̀ àti ń jẹ́ látọ̀ pa ọláwàyè olùṣègùn mo mà kí ẹ brọ́dà mi gbogbo oṣòdì sọlọ má folúkù mo kí ẹ máa bá mi kí ọ̀gá mi dáadáa ọmọ èṣù kéńtà ọmọ èṣù léwu ọmọ bí kùkùté ò ga jùgò ó ní láti níbọn ìléwọ́ babátúndé àdùbí ìwọ náà káàbọ̀ sórí ètò mò ń kí gbogbo yín ní tológun tológun mò ń kí yín tẹlẹ́ṣọ̀ tẹlẹ́ṣọ̀ ẹ àdúró ti ilẹ̀ yorùbá ọ̀rọ̀ mi ò ní pọ̀ kí ni à ń pè ní ẹlẹ́gbára báṣọ̀run abana nation ọmọ ààrẹ ọ̀nà kákàǹfò ilẹ̀ yorùbá ibi tí ọba tí ì sí Baṣọ̀run nínú oyè oyè ìlú ò tí ì pé mo máa kí ẹ ọmọ mi costume Baṣọ̀run káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká tẹ́tí lẹ́kọ̀ọ́ ká gbọ́ tó ń jẹ iṣu kí ni à ń pè ní ẹlẹ́gbára ní alẹ́ àná èèyàn kan pè mí ó lẹ́yìn OPC yẹn tún ti bẹ̀rẹ̀ èwo tún ni ọdún èṣù èwo ni ọdún ẹlẹ́gbára káì kàsà mo wá ní tó bá ti di aago méjìlá lónìí mo ní kó pè mí sórí ètò á rí níbi tí a máa sọ̀rọ̀ nǹkan tí wọ́n ń pè ní ẹlẹ́gbára ẹlẹ́gbára nọ́mbà tá a lè pè sí láti fi sórí ètò yẹn nǹkan tó ń pè ní ẹlẹ́gbára nǹkan tí ó ní agbára ni tí àwọn ọmọ ẹ̀dá dámọ̀ tí a mọ̀ ìgbà tí wọ́n gbé ẹ̀sìn dé náà fi bò wá lójú kí ló ń jẹ ẹlẹ́gbàrà bàbá bàbá jẹ́ olùjíròrò olúwa òkè tí a ń pè ní òrìṣà òkè bàbá láàlú ògiri òkò tí a ń pè ní ẹlẹ́gbára nọ́mbà tí a fẹ́ pè sí àti fi sórí ètò nọ́mbà náà ni zero eight zero eight seven seven two one two four zero ó wà lórí ẹ̀ ẹ lè pè sórí nọ́mbà náà call on zero eight zero eight seven seven two one two four zero nọ́mbà tí a lè pè sórí ẹ̀ nìyẹn ẹ jẹ́ ká sáré ba lọ díẹ̀ olúwa elédùmarè ìgbà tó dá ọ̀run tán ó ní àwọn tá ń pè ní màláìkà àwọn òjíṣẹ́ tó ń bá elédùmarè ṣiṣẹ́ oh. àwọn tó wá súnmọ́ olúwa elédùmarè jù ṣé ká sáré gba ìpè ni wọ́n ti ń pè wá wọlé sórí ètò ẹ jẹ́ ká sáré gba oh. ìpè yìí. hello kọ́là ẹ ti wà lórí ètò. ẹ káàárọ̀ o. a mà kú ojúmọ́ o gbọ́ mi ni ẹni ọlọ́run mọ̀. ẹni ọlọ́run mọ̀ hmm. ìfarínú ilẹ̀ ríkà ẹni tó bá ṣe rere olúwa elédùmarè mọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ pé ètò ara fẹ́ máa fi gbé jáde ló máa ó máa fata sí. ẹ ó lè fata sí i tẹ́ bá ń bá wa lọ ẹ máa gbọ́ nǹkan tí ẹlẹ́gbára tí à ń pè ní bàbá láàlú ẹ máa gbọ́ bó ṣe jẹ́ nínú ayé àti òde ọ̀run. láàlú ẹni olórí ayé Hmm. ẹni òbí ti láàbí ṣe irú wọn máa ń pèsè rè hmm. ìṣẹ́lẹ̀ máa ń bá ní wọn múlẹ̀ adé ìyálé wọn nítorí pé ọlọ́run ta gan-an tó dá láwùjọ oníkẹ́ni ti pétárì pétárì tani pétárì láàbí ni lágbára ni báyẹn jà tó lo ó yọ láńjà àtàrí ẹ̀rí tí o tí o ìgbẹ́lẹ́ kún sí fífẹ́ nù gbẹ́lẹ́. ẹ ti ń kí nìyẹn o ẹ ń kí èṣù láàlú ẹjọ́ àwà lórí àwà lórí ètò pẹ̀lú yín ó dàbí pé nọ́mbà náà bọ́ọ̀lẹ̀ nọ́mbà náà bọ́ọ̀lẹ̀ nọ́mbà ẹni tó ń pè yẹn ó bọ́ọ̀lẹ̀ tọ́ gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lórí ètò olúwa elédùmarè nígbà tí bàbá fẹ́ dá ọmọ ènìyàn sí ilé ayé olúwa elédùmarè ó pe gbogbo àwọn màláìkà tó ń bẹ ní ìkọ́lé ọ̀run wípé kán lọ bu yẹ̀pẹ̀ wá táwọn fẹ́ fi dá ọmọnìyàn. èṣù ló ṣòro ẹ èṣù e. ló ṣòro wa onílé oríta èṣù ló ṣòro e. Elédùmarè ní kí gbogbo àwọn tó dá ṣáájú ilé ọ̀run kọ́ lọ bu yẹ̀pẹ̀ wá ní orílẹ̀ òde ayé pé òun fẹ́ fi dá ọmọ ènìyàn gbogbo àwọn tí Elédùmarè rán láti ìkọ̀lé ọ̀run wá sí ìkọ̀lé ayé pé kán wá bu yẹ̀pẹ̀ wọn ò rí yẹ̀pẹ̀ bù. bàbá èṣù láàlú ògiri òkò ẹbọra tí ń jẹ́ látọ̀ pa èṣù ló sọ fún olúwa elédùmarè pé kábíyà ò sí bàbá òun á lọ bu yẹ̀pẹ̀ yẹn wá tó máa fi dá àwọn ọmọ ẹ̀ dáadáa mọ̀ olúwa elédùmarè ní tó bá rí bù lọ bù wá ìgbà tí làlú tó dé ọ̀dọ̀ yẹ̀pẹ̀ ó fẹ́ bu yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ ní agbára tó fi ń lé àwọn tí Elédùmarè kọ́kọ́ rán wá padà sí ìsálú ọ̀run láàánú ògiri òkò ló wá pe yẹ̀pẹ̀ pé à wá díẹ̀ ni mo fẹ́ bù nínú ẹ àwọn tí mo fẹ́ bù nínú ẹ. èṣù ló ṣòro wa onílé orí ìta ha still on the matter àbẹ́ẹ̀rí àmọ́ àwọn tó kọlu ètò tí à ń ṣe lọ mo máa ń sọ̀rọ̀ kan lórí ètò mi wípé ojú òní ti ẹni tó bá tanná òṣìkà tó bá paná lójú máa tì a sì wà lórí ọ̀rọ̀ ẹlẹ́gbàrà ẹ máa bá mi kà èṣù ló ṣòro e èṣù ló ṣòro wa onílé orí ìta èṣù ló ṣòro e èṣù ló ṣòro e èṣù ló ṣòro wa onílé orí ìta èṣù ló ṣòro e ìṣúlẹ̀ Yorùbá máa fúnni lówó a máa fúnni lọ́mọ a máa fi ní sípò gidi tó dáa. èṣùlẹ̀ yorùbá ò kí ń ṣèkà kò kí ń ṣe bí ire lèṣù yorùbá ń ṣe. onílé orí ìta èṣù ló ṣòro e. èṣù ló ṣòro e. èṣù ló ṣòro wa onílé orí ìta èṣù ló ṣòro. E ó tún ti sẹ̀. olókun festival foundation pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ẹlẹ́gbára festival twenty twenty two tó máa ń wáyé lọ́dọọdún aná ẹlẹ́gbára festival tọdún twenty twenty two rèé o. níbi tí gómìnà àtàwọn balayé nílẹ̀ yorùbá àtàwọn lóyèlóyè tó fi mú àwọn ọ̀tọ̀lúùlú ti máa péjú pésẹ̀ lọ́jọ́ náà special guest of honour his excellency babájídé sanwó-olú gómìnà ìpínlẹ̀ èkó chief promoter Ìbà Gani Abíọ́dún Adams ààrẹ ọ̀nà kankanfò gbogbo ilẹ̀ Yorùbá chief promoter ológun festival foundation national coordinator OPC worldwide convener Oòduà progressive union OPU lára àwọn balayé ọjọ́ náà rèé o royal host his royal majesty ọba babatunde nọ̀sẹ̀rù làwà àríwájọyè akínlọ́wọ̀ wà. ọba of ṣàṣà kingdom. royal father of the day is royal majesty ọba samuel adusa ọ̀rọ̀jà onímẹ̀rọ of maryland is royal majesty ọba olúṣẹ́gun àjàsà ọba onígbòǹgbò land is royal majesty ọba saheed akeem àgbàòsì ewé ọbàjà ọba of àgùdà ọgbà ìkẹjà àrólé òṣìlẹ̀ dòsùnmù Egundupẹ Olú of Ìpájà land. His Royal Majesty Ọba Lásìsì Gbádébọ̀ Gbàdàmọ́sí Onígandò of Igandò. His Royal Majesty Ọba Najim Abídèmí Ọba Kẹsàn-án. His Royal Majesty Ọba Lawal Jamiu Ọba of Onishangisha. His Royal Majesty Ọba Ambali Akin Agbedeyi Ọba of Orile Agege. His Royal Majesty Ọba Ajani Kọ́láwọlé Egundupẹ Olú of Ìpájà. His Royal Majesty ọba Kíbùrọ̀ Adébọ̀wálé ọba Orísunbárìlà ayẹyẹ lẹ́gbára festival twenty twenty two ó máa wáyé lọ́jọ́ Tuesday December six twenty twenty two ní Ṣàṣà bus stop Àlímọ̀ṣọ́ local government ndéédé aago méjìlá ọ̀sán láyẹyẹ máa bẹ̀rẹ̀. Host coordinator Ọ̀túnba Adéwálé Kazeem Hamzat Irúmọlẹ̀ coordinator Àlímọ̀ṣọ́ general. Chief host Honourable Jelilis Sulaiman Executive Chairman Àlímọ̀ṣọ́ LCD nba olórin eh, ọjọ́ náà ni alhaji sulaiman alao malaika adékúnlé mandiba ọ̀fúnjì ló máa dàlúbọ̀lẹ̀ lọ́jọ́ náà. ayẹyẹ lẹ́gbára festival twenty twenty two ó máa láòdù gan ni masalai. ìwá o. ló ṣòro e èṣù ló ṣòro wa onílé orí ìta èṣù ló ṣòro e. tọ́ọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò. èṣù ló ṣòro ee. èṣù ló ṣòro nítòótọ́. èṣù ló ṣòro wa. ẹ káàbọ̀ padà. onílé orí ìta èṣù ló ṣòro ee. èṣù ló ṣòro ee. èṣù ló ṣòro wa. onílé orí ìta èṣù. èṣù ló. èṣù ló ṣòro gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ lórí ọ̀rọ̀ èṣù láàlú ògiri òkò ẹbọra tí ń jẹ́ látọ̀ pa èṣù tó sùn tó fọ̀gàn sùn èṣù tó jí tọ̀gàn ò jí òbẹ́lẹ́kún sunkún kẹrù ó bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń sẹ̀yẹ̀. olúwa elédùmarè ó rán gbogbo àwọn òjíṣẹ́ yìí tó jẹ́ màláìkà yìí ó rán wọn wá sí kọ́lé ayé kò sí eléyìí torí yàpẹ̀ ẹ̀bù nínú wọn bàbá láàlú ògiri òkò nìkan lórí yẹ̀pẹ̀ yìí bù ó wá ṣe ìlérí fún yẹ̀pẹ̀ yìí pé díẹ̀ ni mo fẹ́ mú nínú ẹ tí àwọn tí mo wá mú nínú ẹ yìí tó bá fẹ́ padà ìlọ́po ìlọ́po náà máa máa fi padà sínú ẹ. yẹ̀pẹ̀ wá sọ fún bàbá láàlú wípé ṣé lóòótọ́ ní nǹkan tó wá mú nínú mi yìí máa padà sí inú mi ó máa padà wá bá mi èṣù láàlú ni ó máa padà wá bá ẹ. báyìí ni yẹ̀pẹ̀ bá yọ̀ǹda rẹ̀ fún bàbá láàlú ògiri òkú ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ pa èṣù láàlú ògiri òkú ó bu yẹ̀pẹ̀ ó gbé lọ sí ìsálú ọ̀run lọ́dọ̀ ìlúwa elédùmarè ìgbà tí èṣù gbé yẹ̀pẹ̀ dọ́dọ̀ olúwa elédùmarè ṣojú èṣù láàlú ògiri òkò ni olúwa elédùmarè ṣe fi yẹ̀pẹ̀ dá bàbá ńlá wa tá à ń pè ní ádámọ̀ tí wọ́n ń pè ní Adam ṣojú láàlú ògiri òkò ni elédùmarè ṣe dá ṣojú láàlú ògiri òkò ni Elédùmarè ṣe fi ẹ̀mí sí lára babaláwo Ádámù wà níbì kan tí Olúwa Elédùmarè fi sí nínú ọgbà tó jẹ́ wípé kò sí ìgbádùn tá a máa wá nínú ayé àti ọ̀run tá ò ní bá ń bẹ̀ Olúwa Elédùmarè wá ní sọ lójú babaláàlú wípé ẹ̀dá tóun dá yìí o ó ní ìbéèrè kan tí òun máa bí tó bá di ọjọ́ báyìí báyìí bóyá ó lè dáhùn ìbéèrè yìí ìbéèrè tí olúwa elédùmarè fẹ́ bi bàbá ńlá wa ádámọ̀ èṣù láàlú ti mọ̀ ọ́ èṣù láàlú wá gba ọ̀dọ̀ bàbá ńlá wa ádámọ̀ lọ ó wá pé wá elédùmarè máa bí ẹ́ ní àwọn ìbéèrè kan nǹkan tí elédùmarè máa bí ẹ́ ìbéèrè tó máa dá olúwa elédùmarè lóhùn rèé èṣù láàlú ló sọ gbogbo nǹkan tí a ń lò ní ìsálú ayé tá a wà yìí lórúkọ èṣù láàlú ló sọ fún bàbá wa dámọ̀ pé eléyìí tó ń dé sórí ìfìlà ni ó máa jẹ́ eléyìí tó ń wọ̀ sọ́rùn yìí aṣọ ni ó máa jẹ́ eléyìí bàtà ló máa jẹ́ eléyìí ewéko ló máa jẹ́ eléyìí iṣu ló máa jẹ́ eléyìí ọbẹ̀ ló máa jẹ́ bákan náà ni èṣù ṣe ń sọ gbogbo nǹkan tí ó wà tí ó máa wà ní òde ayé fún baba ńlá wa ádámọ̀. ẹ̀ ń bá mi ká lọ ṣé ẹ̀ ń bá mi ká lọ. èṣù ló ṣòro èṣù. ló ṣòro ee èṣù ló ṣòro wa onílé oríta èṣù ló ṣòro ee ló ṣòro ee èṣù ló ṣòro wa onílé oríta èṣù ló ṣòro ee ilẹ̀ Yorùbá máa fúnni lówó a máa fúnni lọ́mọ a máa fi ní sípò gidi tó dá. èṣù ló ṣòro ẹ máa bá mi ká lọ ọjọ́ bá pé olúwa elédùmarè bá pe bàbá ńlá wa Ádámọ̀ ìbéèrè tí olúwa elédùmarè fẹ́ bí bí olúwa elédùmarè ṣe ń bi bàbá ńlá wa Ádámọ̀ ni bàbá ńlá wa Ádámọ̀ ń dá lóhùn eléyìí ń jẹ́ eléyìí eléyìí ń jẹ́ eléyìí eléyìí ń jẹ́ eléyìí eléyìí ń jẹ́ eléyìí eléyìí ń jẹ́ eléyìí ah olúwa elédùmarè bá ní gbogbo ẹ̀yin màláìkà tí mo dá sí àjùlé ọ̀run tí ẹ̀ ń bá mi ṣiṣẹ́ ẹ wá fi orí balẹ̀ fún ẹ̀dá tí mo dá yìí gbogbo àwọn màláìkà pátápátá wọ́n forí balẹ̀ fún bàbá ńlá wa Adam bàbá èṣù láàlú ògiri òkò ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ pa èṣù bá ń sọ fún olúwa Elédùmarè wípé àà ẹni tí mo lọ bu nǹkan tó fi dá wá ó dá níṣojú mi ó fẹ̀ ní sí lára níṣojú mi ìbéèrè tó ń bí èmi ni mo kọ ó wá ní kí n forí balẹ̀ fún láà ní ìlèṣe <laughs> ọ̀rọ̀ rẹ o èṣù láàlú ń sọ fún olúwa elédùmarè wípé òun ò lè forí balẹ̀ ó lóun ò lè forí balẹ̀ fún baba ńlá olúwa elédùmarè ń sọ fún olúwa elédùmarè ń sọ fún baba ńlá wa ádámọ̀ wípé tí ò bá ti lè forí balẹ̀ fún ìkòkò kò ní gba omi kó gba ẹ̀yìn lọ́wọ́ èmi àti ẹ. o gbọ́dọ̀ fi àjùlé ọ̀run yìí lẹ̀ fún mi ni. bàbá ńlá wa ọlá ìlú kò ń ṣe láàlú ọlá inú ìlú náà ń pe èṣù tá à ń pè ní ẹlẹ́gbára ọlá inú ìlú kò sẹ́ni tó ní ọlá tó tó èṣù láàlú ọlá inú ìlú ni wọ́n ń pe èṣù òun là ń pè ní láàlú ọlá tó ń bẹ nínú ìlú ló ń pè ní èṣù láàlú èṣù láàlú bá sọ fún olúwa elédùmarè wípé kí bàbá fún òun láyè kóun jẹ ọba lórí ayé tó dá ṣe bólúwa Elédùmarè ló dá ó dẹ̀ mọrú ẹ̀dá tí láàlú ògiri òkú jẹ́ Elédùmarè ní òun yọ̀ǹda ilé ayé fún un nínú ibi tí Elédùmarè ti yọ̀ǹda ilé ayé fún bàbá wa láàlú ògiri òkú bàbá wa láàlú ògiri òkú padà wá bá bàbá ńlá wa Ádámọ̀ nínú ọgbà tólúwa Elédùmarè fi sí ó padà wá yẹ̀wò ó fi ọgbọ́n wípé mo jù ẹ́ lọ ó fi jẹ́ kí bàbá wa Ádámọ̀ kó tún kọlu olúwa Elédùmarè nínú ìkọ́lé ọ̀run òun ni olúwa Elédùmarè fi bínú dá bàbá wa ńlá Ádámọ̀ padà sí ìsàlù ayé látara ejò àti ìyá ńlá wa àwáwù tí olúwa elédùmarè yọ látara bàbá ńlá wa ádámọ̀ bàbá wa láàlú ló tún padà lọ kọlù pé àà títorí tiẹ̀ lolúwa ṣe rán mi pé kí n kò ní sálú ọ̀run yẹn kí n máa bọ̀ níkọlé ayé àà èmi tí mo mọ bó ṣe mọ́ ẹ́ èmi tí mo mọ bó ṣe ṣẹ̀dá ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ bàbá láàlú tún padà lọ bá bàbá ńlá wa ádámọ̀ ó tún lọ kọlù tó lè fi kọlu elédùmarè tẹlẹdùmarè fi bínú pé ò ní bá mi gbé inú ọgbà ìdẹ̀ra tí mo dá ẹ sí ìmọ̀ padà sílé ayé ìgbà tí èṣù láàlú ọlá inú ìlú ẹbọra tí ń jẹ́ látọ̀ pa ìgbà tí ọlá ìlú tó máa tẹ̀dó láti ìkọ́lé ọ̀run wá sí ìkọ́lé ayé inú ìlú ìsálú èkìtì ẹ lọ bá mi béèrè lọ́wọ́ àwọn babaláwo dáadáa ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá wa àràbà bámubámu yẹmí ẹlẹ́bùúbọn bàbá wa yẹmí ẹlẹ́bùúbọn ẹ bá mi béèrè ẹ lọ bá mi béèrè lọ́wọ́ àwọn babaláwo tó bá gbọ́ ifá tọmọ odù tó bí láàlú ògiri òkò wípé ibo ni láàlú ògiri òkò tẹ̀dó sí láti ìkọ́lé ọ̀run wá sí ìkọ́lé ayé wọ́n á sọ fún yín pé ìlú ìsálú èkìtì ní láàlú ògiri òkò ló tẹ̀dó sí. bákan náà àwọn òrìṣà tọ́lọ́hún dà yìí màá kàn mẹ́nu díẹ̀ ba Ọ̀rúnmìlà bára àgbọnmìrègún ni Adó Èkìtì ni Ọ̀rúnmìlà tẹ̀dó sí ẹ tún lọ bá mi bí bàbá wa Yẹmí Ẹlẹ́bùíbọn ibẹ̀ ni ọ̀pẹ olórí mẹ́rìndínlógún wà tẹ́ ẹ bá dé ẹ̀rìn èkìtì ẹ bá ọ̀pẹ olórí mẹ́rìndínlógún ó sì wà níbẹ̀ látìgbà táláyé ti dáyé di èní lórí tọ̀rúnmìlà nìyẹn à ń bọ̀ àìtí ìdè láàánú ògiri òkò ẹ bọra tí ń jẹ́ látọ̀ ọ̀pá ẹ̀ṣú sùn ó fọ̀gọ́ sùn èṣú jí ọ̀gọ́ òjì òbẹ́lẹ́kún sunkún kẹrù ó bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ń sẹ̀yẹ̀ èṣù ilẹ̀ yorùbá láàlú tiwa kò kí ń ṣe bí èṣù láàlú ni ẹbọra kan ṣoṣo tó bá gbogbo igba irúnmalẹ̀ jẹ ṣùgbọ́n ẹni tí èṣù láàlú mú ní kòríkòsùn ọ̀rẹ́ tí àjọ máa gbé òun ni ògúnlákayé ọ̀sì ìmọ̀lẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làṣọ́nílé fi mọ̀ kí mọ̀ bora. oríta níláàlú dé sí tòótọ́ láti kọ́lé ọ̀run wá sí kọ̀lé ayé. èṣù láàlú jẹ́ ẹbọra tí ó ní agbára gidi gan tí olúwa elédùmarè dẹ̀ fún ní ìyọ̀ǹda wípé kó ṣi ayé tó bá ṣe wù ú nígbà tá à ń bá ètò lọ lẹ́ẹ̀kan ká tó rí àkọlùkọgba network àbáwọn kan tó fẹ́ eh, flagi program yìí èèyàn kan pè wọlé sórí ètò ó lóun ẹni ọlọ́run mọ̀ ó ń sọ̀rọ̀ bàbá wa láàlú ògiri òkò baálẹ̀ jàǹtóló èṣù láàlú àti àwọn àgbàkan àgbàkan àwọn akọ ajá àwọn abo ajá àwọn igúnnugún ẹ̀yà wáyé àkàlà àwọ̀ òde ọ̀run lẹ́kẹ̀ǹlẹ̀kẹ́ abìdí yẹkẹ yẹkẹ yẹkẹ májẹ̀mú kan wà láàrin láàlú àtàwọn àgbààgbà mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí májẹ̀mú iná tún wà láàrin láàlú àti ògúnláka ayé ọ̀sì mọ́lẹ̀ àti gbogbo àwọn ẹbọra pátápátá ṣùgbọ́n nínú gbogbo àwọn tí olúwa elédùmarè dá láti ìkọ́lé ọ̀run wá sí ìkọ́lé ayé láàlú ògiri òkò àti ògúnláka ayé àti àwọn akọ ajá Abu ajá tá à ń wí yìí májẹ̀mú tó nípọn ó wà láàrin wọn májẹ̀mú tó nípọn tá à ń sọ yìí ẹ̀dá ọmọ ádámọ̀ tí olúwa elédùmarè dá sílé ayé gẹ́gẹ́ bí ènìyàn tó bá fi ara kó ìdàkejì májẹ̀mú yìí kò ní rí ilé ayé lò títí tó fi máa jáde láyé. àwọn májẹ̀mú kan náà tún wà ẹ̀dá tí olúwa elédùmarè dá tí ó bá pa òfin májẹ̀mú yìí mọ́ tó tẹ̀lé láàrin bàbá ọlá ìlú ọlá inú ìlú ògiri òkò tá ń pè ní láàlú ọlá inú ìlú ni tí ẹ̀dá ọmọ ádámọ̀ bá pa òfin yìí mọ́ pẹ̀lú lákàáyé ọ̀sì ìmalẹ̀ àti àwọn akọ ajá abo ajá tí à ń sọ yìí àwọn ni ọ̀gbọ̀lọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára ẹ̀dá tó bá ń gbélé ayé tó bá rí tiwọn ṣe lọ́nà ìkọ̀kọ̀ àti ní ọ̀nà ti gbangba á rí ilé ayé lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ mi ò fẹ́ mẹ́nu bà ẹ̀sìn ẹ̀sìn dé wọ́n ń dorí nǹkan kodò fún wa ṣùgbọ́n bàbá láàlú ọlá inú ìlú ògiri òkò èṣù kì í ṣe ẹni ibi ẹ̀dá tí olúwa elédùmarè dá láti ìkọ́lé ọ̀run wá sí ìkọ́lé ayé ni iṣẹ́ tí olúwa elédùmarè dẹ̀rọ̀ láàlú òun ni láàlú ń jẹ́. ọlá inú ìlú jẹ́ ẹbọra kan tó jẹ́ pé ọjọ́ tó bá bọ́ síta tó bá ń bínú gbogbo ẹni tó bá ti ń pàdé lórí ìbínú náà á fara kó nǹkan tí ó fara kó o kódà ibi tí làálù bá ti ń bínú ògúnláka yí ọsì mọ́lẹ̀ ó máa máa gbé ìjà aláàlú jà ibi tí láàlú ògiri òkò tó bá ti ń bínú àwọn ọ̀gbọ̀lọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára àwọn akọ ajá abojú mẹ́rin ajá abojú akọ ajá abojú mẹ́jọ ajá abojú akọ ajá abojú mẹ́rìndínlógún abo ajá abojú mẹ́rìndínlógún wọ́n á dẹ̀ tún máa kóra jọpọ̀ wọ́n á máa bá láàlú náà bínú ibi tí láàlú bá ń bínú sí àwọn ọ̀gbọ̀nọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára yìí wọ́n á tún máa fún láàlú ní support pé à láàlú ló ń bínú yìí ibi tí láàlú ti ń bínú yìí àwa náà débẹ̀ a máa bá láàlú bínú ṣé ẹ̀ ń bá mi ká lọ. <laughs> láàánú ògiri òkò tá a bá ní ká máa sọ ọ̀rọ̀ ajọ́ngọ̀lọ̀ ọkùnrin ogun ẹ̀bọ̀dà tó ń lọ náà kán tí àtàrí ẹ̀rí fío fío fío. láàánú ògiri òkò nífìlà kan tó máa ń dé. níbi tí ìkọlùkọgbà bá ti wà débi wípé àwọn ọ̀gbọ̀nlọ̀ mẹ́jọ tá à ń sọ yìí náà tí wọ́n bá ń bínú sí èèyàn láàlú yìí náà á tún padà máa gbé ìjà àwọn ọ̀gbọ̀nlọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára yìí jà tó bá wá jẹ́ pé láàrin ẹ̀dá ádámọ̀ ni láàlú ògiri òkò ó ní fìlà kan tó ń dé bàbá wa gbé fìlà yìí sórí apá kan fìlà yìí á gbà lọ́wọ́ igúnnugún ẹyẹ ayé apá kan á gbà lọ́wọ́ àkàlà awo òde ọ̀run apá kan fìlà yìí á wá gbà lọ́wọ́ lékèǹlèké abìdí yẹkẹ yẹkẹ yẹkẹ. <laughs> ọ̀rọ̀ ń bọ̀ ìrọwọ̀ ní tibi ẹnu gbó èmi ò mà ní tibi ẹnu gbó ń tèmi. <laughs> bàbá náà ló wá dáàrin àwọn tá à ń sọ yìí tó bá ti ń kọjá lọ ìkíní á ní wẹ́ni tó lọ ẹ tó dé pupa ni ìkejì á ní orí ẹ ti dàrú ó rí wípé dúdú ni ìkẹta á ní ẹ rárá funfun ni fìlà tó dé. àwọn tá à ń wí yìí àwọn ọ̀gbọ̀nà mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára náà fẹ́ bá wọn fà yẹn àríyànjiyàn á wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nǹkan tí dé yìí a bá da yanpọ̀yan sílẹ̀ nǹkan táwọn ọ̀gbọ̀nà mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni tó yẹ kó ṣẹlẹ̀ síbẹ̀ yẹn á wá bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ omi òtó bákan náà láàlú yìí ó tún jẹ́ ẹbọra débi wípé tí Ògún bá ń bínú tógun fẹ́ jà ọlọ́run má jẹ́ ká fi ọjọ́ ọlọ́jọ́ lọ for example àwọn tó nílé ayé àwọn ọ̀gbọ̀nọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára wọ́n fẹ́ kọlu ènìyàn kan onítọ̀hún wá jáde kúrò ní ilé ó ń wẹ̀ láàárọ̀ àwọn tá a wí ń wò ó wọ́n ní wọ lílọ tó ń lọ yóò mà ní padà bọ̀ wálé ọlọ́run ò ní ṣe tèmi àtiwọ́ tó ń gbọ́ mi bẹ́ẹ̀ onítọ̀hún bá gbéra ìyá alágbájá bàbá tàmẹ̀dù mo fẹ́ sáré débàdàn tàbí mo fẹ́ dòṣogbo mo fẹ́ dògbómọ̀ṣọ́ onítọ̀hún bá wọnú ọkọ̀ ká wọnú ọkọ̀ tó ń pè ní eighteen passenger gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́jọ́ tòní àti ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ̀ ní bá iléṣù wọkọ̀ pọ̀ ọjọ́ tínú bá ń bí láàlú ògiri òkò àti ògúnlákàyé gbogbo wa àní wọ mọ́tò lọ́jọ́ náà àdẹ̀ní rìn níbi táwọn ẹbọra yìí ti ń jà tóńtọ̀n bá wa jáde gbogbo wa àmà ní fọjọ́ ọlọ́jọ́ lọ tóńtọ̀n bá wọ mọ́tò etí pásẹ̀njà tí láàlú àti lákàyé bá bínú wọ́n á ṣe etí pásẹ̀njà yẹn wọ́n á ṣe wẹ́lò. Well ó ń bẹ nínú àwọn ènìyàn tó wà nínú mọ́tò yìí tó jẹ́ wípé ọjọ́ ọlọ́jọ́ náà fi lọ torí ẹ̀ ní yorùbá ṣe máa ń pòwe wípé wọ́n ṣe máa ń ṣàdúrà pé olúwa má jẹ́ ká fọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ ọlọ́jọ́ wà ó wà dáadáa àwọn tọ́lọ́ ń kólé ayé lọ́wọ́ yìí náà ni ẹ tún wá gbọ́ mi tá a bá wá rí ènìyàn tí olúwa elédùmarè dá tó fitilá ìlú sọ́tọ̀ tó fitilá ka ayé sọ́tọ̀ tó fi ti àwọn ọ̀gbọ̀nọ̀ mẹ́ta tí ń jẹ̀ fún alágbára yìí náà sọ́tọ̀ mò ń jẹ́ kó yé yín wípé tó bá wà nínú ọkọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọn á kó yọ torí pé olúwa tó ní ayé àtọ̀run ó fi ayé ó fi jíǹkí àwọn kan lára àwọn ẹ̀dá tó dá tí wọ́n bá wá jókòó sí kọ̀rọ̀ tó bá wá ń bá a sọ pé o tèṣù mọ́lẹ̀ káì ṣó o lè rírí ayé lò tó o bá ní èṣù rèé ìwọ tẹ èṣù mọ́lẹ̀ ṣó o lè rí ilé ayé lò torí ọlá inú ìlú ni òun ni olúwa elédùmarè kó ilé ayé lé lọ́wọ́ bá a fẹ́ bá a kọ̀ whether we like it or not láàlú ògiri òkò lónìí òtítọ́ ọ̀rọ̀ òun lẹ̀ ń gbọ́ lẹ́nu mi lè nìyẹn àwa tí a bá fẹ́ pè sórí ètò a lè pè sórí zero eight zero seven zero eight zero eight seven seven two one two four zero ẹ lè pè sórí ètò àgbàgo yín ẹ bọ́ra tí ń jẹ́ látọ́ pa. ẹbọra tó ní agbára láyé àti lọ́run ni kò dẹ̀ ń ṣe ẹbọra tó ń ṣèkà ìwọ tó o bá lè fi ti késàárì láàánú fún késàárì wàá rí ilé ayé lò torí pé ọlá inú ìlú ni láàánú ń jẹ́ ọlá inú ìlú òun ni ẹlẹ́gbára ń jẹ́ má jẹ́ kí n tàn ẹ́ ìwọ tó bá mú ẹlẹ́gbára tù níbi tó yẹ kó o ti tù ú tó bá mọ̀ ọ́ bà níbi tó yẹ kó o ti bà á àwọn kan wà oore ire tó wà lọ́wọ́ wọn láàlú máa lọ gbà kúrò tí láàlú bá gba oore yìí lọ́wọ́ ẹ̀dá ádámọ̀ kan tó bá ń gbé káàkiri ọmọ ẹ̀dá míì ní láàlú máa gbé ire yẹn lé lọ́wọ́ torí ẹ̀ ni àwọn bàbá wa mọ́nímọ́ní wọ́n á sọ pé èṣù láàlú má fi ire tèmi ṣàpínlẹ̀ fẹ́lòmíì èṣù máa ń fi ire ènìyàn kan ṣe àpínlẹ̀ fún ènìyàn míì ìwọ tó bá mọ láàlú tù tó mọ láàlú bẹ̀ tó mọ láàlú rọ̀ tó mọ bá ṣe ń pe àwọn ọ̀gbọ̀nọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára tó mọ bá ṣe ń tù wọ́n tó mọ bọ́ ṣe ń bà wọ́n tó mọ bọ́ ṣe ń rọ̀ wọ́n oore ọlá iyì tó máa máa wọ inú ìgbésí ayé ẹ wá ò ní mọ bó ṣe máa rí ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn tó jẹ́ pé wọn ò tún láàlú wọn ò bá láàlú oore ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n wá máa sọ pé bóyá lọ́lá àdúrà tàbí bọ́lọ́run ṣe dá àwọn nìyẹn bẹ́ẹ̀ kọ́ jẹ́ kí n yá ẹ lọ́pọlọ. tá a bá wọnú ìdílé tá a ti jáde kò sẹ́ni tí ò jáde nínú ìdílé ìṣẹ̀ṣe ìwọ tílé ayé ẹ̀ ń tù tó ń bà tó yà sínú ìṣẹ̀ṣe tó wá bìlì pé bóyá ṣe ọwọ́ ẹ tàbí àdúrà tàbí ààwẹ̀ ni àwọn ọkọ tọ́lọ́run ti gbélé ayé tó ń gbélé ilé lọ́wọ́ ṣó mọ nǹkan tí àwọn òbí ẹ ṣó mọ nǹkan tó ti ṣe sílẹ̀ tó ti tù tó ti bà sílẹ̀ díẹ̀ kó tó dé ká tún fìyẹn sílẹ̀ bóyá o jẹ́ ọ̀gá nínú ilé iṣẹ́ ṣó mọ nínú àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ ẹ tó jẹ́ wípé bóyá ọmọ láàlú ògiri òkò ni tàbí àwọn ọmọ ọ̀gbọ̀lọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára ni tó ń fi owó dùn nínú tó ń fi ọlá dùn nínú tó ń foúnjẹ dùn nínú tó bá ti ń ṣerú ẹ̀ kíní yà á terminate látara ẹni wá bá ẹ láàánú ògiri òkò ló ń connect without any internet. ẹ gbọ́ mi bí láàánú ògiri òkò ló ń jẹ́ ẹ̀bọra tó jẹ́ wípé tí a bá tọ́jú ẹ̀ dáadáa tá a bá tù bó ṣe yẹ ká tù tá a bá bà á bó ṣe yẹ ká bà á nǹkan tí a bá ń wá a máa ṣe fún wa. Láàlú ògiri òkò jẹ́ ẹ̀bọra tó ní agbára tí olúwa Elédùmarè tó dẹ̀ kó ilé ayé tó kò lè lọ́wọ́ tí olú Elédùmarè ní lálùú lo ayé tó bá ṣe wù ẹ́ tèṣù òun ló má ṣòro èṣù ló ṣòro òwe èṣù ló ṣòro wa onílé oríta èṣù ló ṣòro e ṣòro e èṣù ló ṣòro wa onílé ilẹ̀ Yorùbá máa fúnni lówó a máa fúnni lọ́mọ a máa fi ní sípò gidi tó dáa èṣù ilẹ̀ Yorùbá ò kí ń ṣèkà kò kí ń ṣe bí ire lèṣù Yorùbá ń ṣe onílé orí ìta èṣù ló ṣòro èṣù ló ṣòro èṣù ló ṣòro wa onílé orí ìta èṣù ló ṣòro èṣù èṣù ló máa ṣòro ìwọ tó o bá fi tèṣù ṣe <laughs> láàlú ògiri òkò ajọ́ngọ́nà ọkùnrin ogun ọkùnrin kàkàndídí tó ń lọ tó ń tẹ̀pá òjé iwájú èṣù ó fi ń gbé ni ó fi ń lani ni ẹ̀yìn èṣù ó fi ń gbé ni ó fi ń la èṣù mi ò fẹ́jà ẹ o èṣù mi ò fẹ́ bínú ẹ ẹlẹ́gbára ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ ọ̀pá kí là ń pè ní èṣù kí là ń pè ní ẹlẹ́gbára èṣù ilẹ̀ yorùbá kò ń ṣèkà ọ̀rọ̀ ilé ayé látọ̀dọ̀ olúwa elédùmarè ọba ẹlẹ́ni àtẹ́ẹ̀ká give and take lọ̀rọ̀ ilé ayé tí wọ́n kàn bá wá jáde níbì kan tó bá ní o ní agbára àti sọ pé kéṣù má ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ò rí wípé ò ní làákàyè kí lolúwa gbé fún ẹ kí lolúwa dá fún ẹ kí lolúwa fi dá ẹ lójú tó tó ti láàlú ògiri òkú ẹ bọra tí ń jẹ látọ pa èṣù tó jẹ́ wípé òun náà lọ bu yẹ̀pẹ̀ tó fi mọ́ ẹ́ yẹ̀pẹ̀ tó fi dá ẹ èṣù ló lọ bù wá bàbá ńlá wa ádámọ̀ ṣojú èṣù láàlú ògiri òkò lolúwa elédùmarè ṣe dáa ìwọ ọmọ ènìyàn lásánlásán agbára kí lo ní tó wá fẹ́ sọ pé ti tèṣù báwo nínú bíbélì wọ́n ní ẹ fi ti késárì ẹ fi fún ti késárì àwọn bàbá wa nílẹ̀ yorùbá wọ́n ní ẹni tó bá fẹ́ bá èṣù jẹun síbi rẹ̀ àgùn ṣọ́ọ̀tì wá padà sọ rí pé a ti rẹ́ni tó ní síbi tó gùn tó fi bá èṣù jẹun rí ẹ̀ mọ̀ túmọ̀ kọ́ tó sọ fún wa ẹni ọpọlọ làákàyè ni tó bá ní làákàyè wàá ti mọ̀ wípé èṣù ò ṣeé bá fà á láàlú ògiri òkò ọlá inú ìlú tó o bá fi tèṣù ṣe o ò lè lọ́lá tó o bá fi tèṣù ṣe o ò lè lówó tó o bá fi tèṣù ṣe ilé ayé ẹ ò lè tẹ́ ẹ lọ́rùn tí ayé ò bá wá tẹ́ ẹ lọ́rùn báwo ló ṣe lérò pọ́run máa tẹ́ ẹ lọ́rùn sí àbíṣẹ́ torí tó ti sọ fún wa ta ló lọ sọ́run rí tó bọ̀ tó ní báyìí ló ṣe rí òun lò fún wákàtí mẹ́ta mẹ́rin márùn kóun tó padà wá sílé ayé àwa ọmọ Yorùbá Olúwa Elédùmarè fún wa ní nǹkan nǹkan tí olúwa elédùmarè fún wa fúnra ara wa la tún wá ń gbé dànù ẹ lọ wo Brazil ẹ lọ wo China ẹ lọ wo India lẹ̀ wọ́n sílẹ̀ mi ò ní wọnú ẹ̀sìn lọ́lé mi ò bá tàwọn tẹlẹ́sìn wí ṣùgbọ́n láàánú ògiri òkò ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ́ pa ajọ́ngọ̀nà ọkùnrin ogun ọkùnrin kàkà dídí tó ń tẹ̀pá òjé alágbára lèṣù ìránṣẹ́ olúwa elédùnmarè lèṣù nǹkan tí láàánú ògiri òkò jẹ́ kò ṣẹ̀yìn olúwa elédùnmarè ìwọ kan á wá jáde wà wá ní ègbé ni fún èṣù <laughs> mo rẹ́rìn fún ẹ ọ wá jáde wà wá máa sọ pé ègbé ni fún èṣù láàlú ògiri òkò tó o bá fi tèṣù ṣe ò lè rí ilé ayé lò. àtọjọ́ tẹ́lẹ̀ tí ń bú èṣù ẹ̀ ń tẹ èṣù mọ́lẹ̀ ẹ̀ ń lé èṣù ń sàkání yín ṣé ẹ rí rí ni ṣé ẹ gbọ́ rí ni wípé èṣù ló pa síbẹ̀ yẹn èṣù lálé jáde òun ló ń lọ yẹn èṣù lálé wọnú òkun àtọ̀sáyé kò tún padà wá mọ́ àwọn ọmọ yorùbá ẹ jẹ́ ká yára wa ní brain ẹ jẹ́ ká yára wa ní ọgbọ́n ìmọ̀ àti òye ọpọlọ tí ọlọ́run bá fún wa nílẹ̀ yorùbá ìmọ̀ tí ọlọ́run bá fún wa nílẹ̀ yorùbá òye tí ọlọ́run bá fún wa nílẹ̀ yorùbá ó tó rù ní gbogbo àgbáyé ṣùgbọ́n nígbà táwọn british dé tó ń rí tí ọlọ́run làwọn lójú inú igua ìyẹn tó ń rí kí ló ń pè ní igua <laughs> ẹ̀ àgbọ̀n tí wọ́n rí i wọ́n wá mú nǹkan kékeré wọ́n fi gba yín ńlá lọ lọ́wọ́ wa ṣé ẹ mọyì òrìṣà ilẹ̀ yorùbá tó wà ní brazil ṣé ẹ mọrí òrìṣà ilẹ̀ yorùbá tó wà ní china tó wà ní japan olúwa elédùmarè ó mọ nǹkan tó ń ṣe kó tó dá bàbá láàlú ògiri òkò láàlú ògiri òkò kì í ṣèkà bàbá ò kì í ṣe bí tó o bá ṣe mọ láàlú tù tó o ṣe mọ láàlú bà ní láàlú ṣe máa ṣe kí ni ló ṣe máa ṣe sí ẹ sí. fún ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ láàlú ògiri òkò mo fẹ́ gbà wá níyànjú wípé tó bá di ní ọ̀la òde yìí kẹ́ ẹ̀ pàdé bàbá mi Ìbà abiodun Ìgè Gani Adams tó jẹ́ fifteen ààrẹ ọ̀nà kakanfò fúnlẹ̀ Yorùbá ní ìlú Ṣàṣà ní Ẹgbẹ́dá area ní ìpínlẹ̀ Èkó ń bí ibẹ̀ láti fẹ́ ṣe ọdún ẹlẹ́gbára tí à ń pè ní èṣù láàlú ògiri òkò ẹ̀bọ̀ra ti ń jẹ́ látọ́ pa lọ́dọ̀ bàbá mi bàbá wa aláyélúwà the royal majesty ọba ògúnrẹ̀mí olú of ṣàṣà kingdom tí a fẹ́ ṣe ọdún ẹlẹ́gbára lọ́la ẹ̀ gbọ́ nǹkan tí ẹlẹ́gbára ń jẹ́ lẹ́nu ibà Abíọ́dún Gani Adams ẹ gbọ́ nǹkan tó ń pe ẹlẹ́gbára lẹ́nu ibà Abíọ́dún Ìgè Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kàkàǹfò ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká bá wọn bú èṣù ẹ má jẹ́ ká bá wọn bú ẹlẹ́gbára èṣù ilẹ̀ Yorùbá kò ń ṣèkà ó tún ti sẹ̀ olókun festival foundation pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ẹlẹ́gbára festival twenty twenty two tó máa ń wáyé lọ́dọọdún annual ẹlẹ́gbára festival tọdún twenty twenty two rèé o. níbi tí gómìnà àtàwọn ọba aláyé nílẹ̀ yorùbá àtàwọn lóyè lóyè tó fi mọ́ àwọn ọ̀tọ̀lú ìlú ti máa péjú pésẹ̀ lọ́jọ́ náà special guest of honour his excellence. babájídé sanwó-olú gómìnà ìpínlẹ̀ èkó chief promoter ibà gani abiodun ige adams ààrẹ ọ̀nà kankan council gbogbo ilẹ̀ yorùbá chief promoter ológun festival foundation national coordinator opc worldwide convener oòduà progressive union opu lára àwọn balayé ọjọ́ náà rèé o royal host is royal majesty ọba babatunde nasir lawal ariwajoye akinlọwọwa ọba of ṣàṣà kingdom royal father of the day is royal majesty ọba samuel adisa ọrọjà onímẹrọ of maryland is royal majesty majesty ọba olúṣẹ́gun àjàsà ọba onígbòǹgbò land his royal majesty ọba saheed akeem àgbàòsì ewé ọbàjà ọba of àgùdà ọgbà ìkẹjà àrólé òṣìlẹ̀ dòsùmù egundupẹ olú of ìpájà land his royal majesty ọba lásìsì gbadebo gbàdàmọ́sí onígando of ìgando his royal majesty ọba nojim abídèmí ọba kẹsàn-án His Royal Majesty Ọba Lawal Jamiu Ọba of Onishangisha His Royal Majesty Ọba Ambani Akeem Agbedeyi Ọba of Orílẹ̀ Agége His Royal Majesty Ọba Àjàní Kọ́láwọlé Gúndúpẹ́ Olú of Ìpájà His Royal Majesty Ọba Kiburao Adébọ̀wálé Ọba Orísunbárìlà ayẹyẹ lẹ́gbára festival twenty twenty two ó máa wáyé lọ́jọ́ Tuesday December six twenty twenty two ní Ṣàṣà bus stop Àlímọ̀ṣọ́lókù gọ́ọ̀mẹ̀ntì nídẹ́gbẹ́ aago méjìlá ọ̀sán láyẹyẹ máa bẹ̀rẹ̀. Host coordinator Ọ̀túnba Adéwálé Kazeem Hamzat Irúmọlẹ̀ coordinator Àlímọ̀ṣọ́ general. Chief host Honourable Jelilis Sulaiman Executive Chairman Àlímọ̀ṣọ́ LCD NTA olórin ọjọ́ náà ni Alhaji Sulaiman Alao Malaika Adékúnlé Mandiba of Fuji ló máa dàlúbọ̀lẹ̀ lọ́jọ́ náà ayẹyẹ lẹ́gbára festival twenty twenty two ó máa láòdù gan ni mọ́sálá ìwà o. ló ṣòro e èṣù ló ṣòro wa onílé orí ìta èṣù ló ṣòro e. èṣù ló ṣòro orílẹ̀ oríta ẹni tó kí èṣù yìí mo fẹ́ ṣe àdúrà fún ó ní èṣù ló ṣòro onílé oríta tèṣù ló ṣòro ìwọ tó máa kí èṣù báyìí olúwa elédùnmarè ò ní gba ohùn lẹ́nu rẹ bàbá aláàlú ògiri òkò ẹbọra tí ń jẹ látọwọ́ pa èṣù tó sì tó fọgàn sùn èṣù jí ọgàn òjì òbẹlẹkùn sunkún kẹrù òbẹlẹkùn ẹlẹkùn sunkún láàárọ yẹn ń sẹjẹ òbónímí sumi kẹrù òbónímí onímí sumi láàárọ yẹn ń sùn fún ẹbọra ń lọ lọọkan àtàrí ẹrí fíò fíò you èṣù oníṣẹ́ mo wá ti bí báyìí mo fi ń kí ọ̀gá mi ọmọ èṣù léwu èṣù kéńtà alhaji wasiu notice point ọdún àwọn bàbá wa òun láti bẹ̀rẹ̀ látẹ̀ní lọ yẹn ọmọ bí kùkùté ò ga jùgò ó ní láti níbọn léwọ́ alhaji wasiu ajibola notice point ọmọ èṣù léwu mò ń kí yín ọdún àwọn bàbá wa torí tí bá lọ́dọ̀ àwọn bàbá ẹ rí pé kò gbà mí lẹ́nu ọdún àwọn bàbá wa ó ti bẹ̀rẹ̀ báyìí èṣù láàlú á gbè wá o èṣù tó bá ń bẹ wájú wa á gbè wá tó bá ń bẹ lẹ́yìn wa á gbè wá èṣù láàlú ògiri òkò la máa ń kì pé ẹni tí ire wa tó wà lọ́wọ́ ẹ̀ tí ọlá wa tó wà lọ́wọ́ ẹ̀ tí ọlá wa kó wà lọ́wọ́ ẹ̀ kí èṣù lọ bá gba ní ìpàkọ́ kó máa sáré ìje tí ó bá tí rí wa kó má dúró àfi tó bá dọ́dọ̀ tiwa tó gbọ́ láyé fún wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ètò lẹ́nìí èṣù láàlú ògiri òkú ẹbọra tí ń jẹ́ látọwọ́ pa èṣù agbowó agbọ́lá agbọ́là wàá bá yín báyìí àwọn ìyá mi ọgbọ̀lọ̀ mẹ́jọ tí ń jẹ́ fún alágbára wọn ní kọ̀dí àìmọ̀ ṣe sí yín wọ́n ní bá tútàn pàtẹ pàtẹ ló máa ń kù ẹ mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi ṣe gáfárà lórí ètò fúgbà díẹ̀ torí a ti wà lẹ́nu ètò ẹlẹ́gbára festival lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá fi àsìkò yìí mo fi ń kí ọ̀gá mi adéwálé kazeem tí wọ́n jẹ́ national coordinator pátápátá fún gbogbo ànímọ̀ṣọ́ local government wípé wọ́n kú ìnáwó olúwa elédùmarè á máa bá mi bù sí àpò wọn mo torí wọn náà mo kí bàbá mi alhaji musa jẹmí tó jẹ́ coordinator ọmọsàn okùn ọlá pátápátá bákan náà mo tún kí ọ̀gá mi jẹ̀lílì tó jẹ́ abọ́ rẹ̀ of ṣàṣà land pátápátá àwọn náà máa gbà wá lálejò ní ìlú ṣàṣà ní ọ̀la mo tún fi àsìkò yìí kí bàbá mi náà tán jẹ́ kọdínétọ̀ ti Ẹgbẹ́ Ìdìmú mo kí àwọn náà mo kí wọn wípé wọ́n kú ìnáwó mo tún kí bàbá mi náà tán jẹ́ ti kọdínétọ̀ ti Ìkọ̀tún Ìgandò náà wípé àwọn náà wọ́n kú owó níná mo kí gbogbo àwọn executive tó wà ní àlímọ̀ṣọ́ pátápátá látòrí general àlímọ̀ṣọ́ ní tilé toko commandant eh, olúrẹ̀mí eh, adérẹ̀mí abíọ́dún mo kí yín mo kí gbogbo àwọn commandant tó wà lábẹ́ yín náà gbogbo general commandant ànímọ̀ṣọ́ pátápátá látòrí ọ̀gá mi tán di gbogbo àgbàdo òkè odò mú àti gbogbo general ànímọ̀ṣọ́ pátápátá wípé ẹ kú ìnáwó mo kí gbogbo coordinator ànímọ̀ṣọ́ pátápátá náà látòrí alẹ́ alẹ́ bí owú ẹ̀yin tẹ́ ń ṣètò bó ṣe máa da gbogbo yín náà ni mo kí mo kí comrade eh, ọlájídé odúmọ́sù mo kí abọ̀rẹ̀ general gbogbo ànímọ̀ṣọ́ pátápátá náà Ọ̀rúnmìlà bàbá mi ewé a máa jẹ́ àìsà a máa jẹ́ fún yín báyìí olúwa elédùnmarè kò ní kọjá ìmọ̀ ṣe sí yín mo kí gbogbo ẹ̀yin iron lady náà pátápátá jẹ́ ń agbátẹrù ètò ti ẹlẹ́gbára festival twenty twenty two yìí ìpè tọdún tó ń bọ̀ wọn ò ní ṣe lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa nínú owó nínú ọlá nínú ọlà láti máa ṣe ẹlẹ́gbára náà lóògiri òkú tá a fẹ́ ṣọdún ẹ̀ lọ́la yìí náà kò ní kọjá ìmọ̀ ṣe sí wa ariwo gè ariwo ha ariwo ẹkún ẹlẹ́gbára ò ní kó sọ nínú ìdílé gbogbo wa mo tún wá fi àsìkò yìí mo fi ń kí bàbá mi ọba Babátúndé Nasiruddin Lawal oníṣàṣà of ṣàṣà kingdom wípé ọwọ́ tẹ́tẹ́ tẹ́ẹ̀tẹ́ fẹ́ fi gbà wá lálejò nílùú ṣàṣà lọ́la lágbára ọlọ́run ọwọ́ náà ò ní ròyìn o nǹkan tí ò ní jẹ́ kọ́wọ́ náà ròyìn òun ni owó láàlú ògiri òkò á pèsè owó ọlá ọlà fún yín ìlú ṣàṣà kò ní tú lórí yín á túbọ̀ máa gbòòrò sí ni tẹ́ bá wá ní ọ̀tá nílé tẹ́ ní ọ̀tá lóko tẹ́ ní ọ̀tá lẹ́yìn odi tán bá sọ pé okùnbi tẹ́ máa gbà yí pé ìlú ṣàṣà yẹn máa túmọ̀ yín lórí ẹ bá mi sọ fún wọn wípé orí gbọlọjọ bí abẹ́rẹ́ arímìnìjọ̀jọ̀ bí ìkọ̀tù orímìnìjọ bí ìkọ̀tù ìṣẹ́gi ajé afúkúṣẹrẹ́ lọ́jọ́ tí bàbá ń ti òde ìkọ́lé ọ̀run bọ̀ wá ti ìkọ́lé ayé gbogbo olúbi ilé ayé wọ́n ní wọ́n kúṣẹrẹ́ òní rí ilé ayé lò kúṣẹrẹ sukútọ elédùnmarè lọ elédùnmarè ní kí kúṣẹrẹ sukútọ babaláwo mẹ́ta tó ń bẹ lóde ìsàlù ayé ọba mi babatunde lawal oníṣàṣà of ṣàṣà kingdom ẹ̀yin ti wá di kúṣẹrẹ lè ní o torí kúṣẹrẹ lòun ò mọ babaláwo mẹ́ta tó ń bẹ lóde ìsàlù ayé elédùnmarè ní túnde oko babaláwo ní ṣe oníṣàṣà of ṣàṣà kingdom túnde oko atuyin sílẹ̀ lọ́wọ́ àwọn olubi tí wọn ò fẹ́ jẹ́ kí ìlú ṣàṣà kó tòrò mọ́yín lórí olúwa elédùnmarè ní ẹtú pẹ̀rẹ̀pẹ̀ ẹlẹ́sẹ̀ oṣù babaláwo ní ṣe oníṣàṣà of ṣàṣà kingdom ẹtú pẹ̀rẹ̀pẹ̀ ẹlẹ́sẹ̀ oṣù atúyín sílẹ̀ lọ́wọ́ olúbi tí wọ́n fẹ́ jẹ́ kẹ́ rí ìlú ṣàṣà tó olúwa elédùnmarè ní ifá òtúrú pẹ̀rẹ̀pẹ̀ babaláwo ní ṣe ọba mi babátúndé nọ́sùrù dín làwálì ifá òtúrú pẹ̀rẹ̀pẹ̀ atúyín sílẹ̀ lọ́wọ́ olúbi ilé ayé ìta fẹ́ ṣe lọ́la yìí á dùn á san pọpọn á dúdùn ju bó ṣe ń dùn lọ gbogbo àwọn lọ́balọ́ba tá a wá fìwé pé olúwa elédùmarè aṣọ wọn dọ́dọ̀ wa láyọ̀ àtàlàáfíà a ti sọdọ́ ọdún yìí a ṣe mí tọmọtọmọ gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi mò ń fi olúwa elédùmarè mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín wípé ibi tẹ́ ti ń rí owó tẹ́ fi ń ra dátà owó náà ò ní gbẹ o lágbára pẹ̀lú ògo ọlọ́run ìdààmú ó kéré okun olúwa elédùmarè kò ní fi síláyé ti gbogbo yín kí tó wá máa fèyí ìṣe lọ máa tún kí bàbá mi ìbà Abíọ́dún Ìgè Gani Adams tán jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá pé bàbá kò ní sú yín kò ní rẹ̀ yín ìta bí bàbá ní tirẹ́kẹ́ ìta gbangba òun là ń gbéwé ajílékege òjòjò kò ní ṣòwò kó má lè nájà kokoko lára ọ̀tá máa ń le ìbà Abíọ́dún Ìgè Gani Adams ẹ̀ ní ṣàárẹ̀ ẹnu ẹ̀ ní ṣàárẹ̀ ìta lágbára pẹ̀lú àwọn tó nílé ayé olúwo àjàgùnmàlè òde ọ̀run gbogbo tẹ́ bá ti wí a máa gbé lọ bá olúwa elédùmarè torí pé olúwa elédùmarè ló rọ yín níṣẹ́ ẹ mò ń lọ mì nílọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi mi ìdẹ̀ nílọ̀lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ni màá máa wá ẹ̀yin náà ni màá máa bá orúkọ mi ò yí padà ọlámidé adésínà ni mò ń jẹ́ ọba nímọ̀dé ni mí èmi lọmọ àsùpọ̀rọ̀ ọmọ koro wa ṣèbẹ́mi lọmọ tagbáta ọmọ ọ̀lẹ́kọ̀ọ́ lẹ́rù lọ́ba èmi lọmọ oníbòkítìpá ọmọ oníbòkítìpá lọ́ba àkíbò májàkọ̀ kúrò wa ló ń kó wọn lẹ́rú lọ èmi lọmọ yúnwẹ̀ ọmọ yúnwẹ̀ ẹni lẹ́ni lọ́ba mọ̀rìn ọ̀bà rìn èrò tí ò bá lẹ́ni lọ́ba kúrò wa ló máa ń kó wọn lọ èmi lọmọ mòde ilé mòde oko mòde tó ń déra wọn ọmọ òfẹ́ mọ fẹ́ yá tó bá rojọ́ ẹnu ẹ̀ á jàre mo tún lọ́nà ó tún dìgbà kan ná ó dàbọ̀.